Call yeah. Abiodun. I should go there this evening mm. to hmm. go and eat Christmas chicken. and, <laughs> and the chicken and, too. And the chicken as well. <laughs> Thanks Baba, so much, collections to you, sir. Yes, Thanks so much for coming this morning, Stars. thank you so much for having me. The show returns tomorrow, 7 p.m. Uh, 7 a.m. God willing. My name is Omoyemi Adisa. You do enjoy your Monday and Merry Christmas. broadcasting worldwide. The latest hits and the greatest memories. Fresh. Fresh. 107.9 FM. Èso dáradára ti fọ́. adégún kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin. Gbogbo ẹyin ti fọ́n ká. àti èso àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ́ torí kó má bàa jábọ́ fọ́n la ṣe pàgọ́ yìí ká. àṣà balẹ̀ rẹ o ó sì pọ́n ó tún dán. one oh seven dot nine fm na fresh e dey fresh kápolówó ọjà kó dán mọ́rán ó dùn ó ń dán gbinrin and exhaustive news na fresh e dey fresh káṣe tòótò kúnjú owó ó dùn ó ń dán gbinrin programs full of wisdom na fresh e dey fresh papa mama my brother my sister make una dey care am o. ẹ mọ gbọ́ fresh fm àdìgbò ń kẹrẹ́dẹ̀ wẹ́dẹ̀rẹ́ nù. yẹ́sọ̀ hip-hop only for káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́ amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey made them fresh o. wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́gbọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní í dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tò àti èyí tó ń kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o ó dùn tó o tún dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ọdún. Merry Christmas! Hmm. Merry Merry Christmas! <laughs> lágbára. ìwé o ṣe ṣe bí ìrírí ayé yìí. ṣe mẹ́rin ṣe ìrírí ayé bíi bó ni o sáré tí mò ń ségédé o bí bàbá kérésìmesì ṣe máa ń ṣe ni o. merry christmas merry merry christmas ọmọ lọmọ mi fi máa ń họ ó bá déwájú bàbá kérésì ó họ ni ó ní ó ní nítorí pé a bí ọmọkùnrin kan fún wa hmm. oníkànga o ó ní a sì fún wa ní ọmọkùnrin kan. Mm. ìjọba yóò wà ní èjìká rẹ̀. bó ṣe wí nìyẹn. a sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Hmm. Hmm. <laughs> ìyanu. ǹlẹ́ ǹlẹ́ ǹlẹ́. olùgbaniníyànjú. Hmm. ó tún kù. ọlọ́run alágbára. kábíyèsí ọlọ́run. bàbá ayérayé. ee mo wá rírì. aládé àlàáfíà. ara mi ń bù máṣọ. bó ti pè nù o. Màríà Wúndíá ló lóyún. bẹ́ẹ̀ ni òun ló bí jésù kristi. Hmm, ọ̀rọ̀ ìjìnlẹ̀ látòrí ìtẹ́lẹ̀ mọ́ wa nírú àyájọ́ ọjọ́ òní. ǹlẹ́ ǹlẹ́. Hmm. Hmm. ìrìn àjò sí calvary kọ́lé léyìí eléyìí sí ìṣòwúrọ̀ ológo eléyìí ìṣòwúrọ̀ ológo kó tó ma. by this time òwúrọ̀ ológo ti parí pátápátá nídàáyé àná ó ti parí o oyè oyè eléyìí etí ọba nílé ni o ìwàásù etí ọba nílé leléyìí o ó ní àwọn amòye mẹ́ta sì wá hmm. wọ́n sì mú ẹ̀bùn wá fún Jésù Kristi wọ́n fi orí balẹ̀ fún òun. Hmm, hmm wọ́n ní àbí olùgbàlà kan fún wa. oh yes. ní ìlú bethlehem <laughs> ṣùgbọ́n jésù kì í ṣọmọ bethlehem hmm, ọmọ nasareti ni. Hmm, jésù ti nasareti. <laughs> ó ní àwọn kan wá ń wá kiri láti pa hmm, wípé ta ni ọmọ tí wọ́n bí náà ṣùgbọ́n ọlọ́run ò fún wọn ṣe o ọlọ́run ò fún wọn ṣe o òní ni àyájọ́ ọjọ́ tá a bí jésù bá a ṣe ń ṣe merry christmas ká máa ṣe happy birthday to jesus christ jesus christ happy birthday to jesus christ hmm, hmm. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ṣeun. ǹjẹ́ hmm, ǹjẹ́ àti èmi àti oníkànga ǹjẹ́ àti gba jésù. kábíyèsí ọlọ́run. <laughs> àwọn èèyàn kan wò pé ìjọ ìwà ni gbogbo tí kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run <laughs> ó sì ń ṣe bíi pé ìwọ kọ́ ló ní mọ́ wàásù ó yá ni <laughs> sùúrù ó sì ń ṣe bíi pé. bíbélì rẹ̀ ló wé tẹ̀pẹ́lẹ́ sọ́ọ́. bàbá kílẹ̀ mọ̀ pé mi náà bí mo bá ti gbàṣẹ́ olúwa bàbá kílẹ̀ mọ̀ pé mi torí gbogbo èèyàn ní bàbá kìnní kan bàbá kìnní kan bàbá kìnní kan pè mí náà baba restoration <laughs> jẹ́ ká lọ wá àbẹ̀ ṣe restoration àbẹ̀ ṣe CAC ẹ̀yà sáyé lọ CAC kálá register. <laughs> baba restoration kí ló lọ tẹ fẹ́ rìstọ̀ <laughs> kí lẹ fẹ́ rìstọ̀ ẹ wò ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ àti máa gbọ́ wà. ẹ kú ojúmọ́ o. a kú bójú ọjọ́ ṣe rí a kú ọdún a kú yèdùn. ẹ kú ojúmọ́ o. lágbára Elédùmarè. ẹ kú ojúmọ́ o. ọ̀pọ̀ rẹ̀ òun la máa ṣe. ẹ kú ojúmọ́ o. láyé láyè àti láyè rere. ẹ kú hmm. ojúmọ́ o. ó dá páro láàárọ̀ yìí láwọn apá abì kan. kí ni máa ń ṣe ever blessing náà. kí ló dé? yíṣu ti ń pè mí lórí fóònù fún kí ni kí ló ń pè wọ́n lu wọ́n lu òun wọ́n lu kí ló wí kí ló wí sọ̀rọ̀ sókè kí ló wí wọ́n lu wọ́n lu wọ́n lu lọ́jọ́ sátidé méjì sódò náà fún. ẹ ọ̀rọ̀ kan lù wọ́n náà torí mò ń ra àwọn headline burúkú kan. tèmi two one ní tọ̀dọ̀ mi. ẹ ẹgbẹ́ ló ń tiẹ̀. two o two o òun ò dá nǹkan kan padà bọ̀ èmi dá nǹkan padà. ẹ three point lọ́jọ́ mi lára yín àbí. ẹ bọ̀ èmi sì go. <laughs> kí wàá ló ń pè mí fún nígbà tó jọ lùwà ó sì ń pè mí ó sì ń pè mí ó fẹ́ máa dà mí láàmú. ẹ ah, wo mayu yẹn ò ń ṣe tíìmù rárá <laughs> oníkàgà mayu ò ń ṣe tíìmù tíìmù rán dandan ni mayu. mo aṣáà ń rí gbogbo ẹ lórí Facebook. tíìmù ṣé ó wà lójú òpó ni ó <laughs> ti japa ẹ wò ó ẹ jẹ́ ká ṣọdún jẹ́jẹ́jẹ́ etí ọba ní <laughs> etí ọba lóko rèé àkànṣe lélẹ́yìí fún ti pọ́pọ́ ṣìṣìn kérésìmesì ẹ jẹ́ kí kálukú wà ká mm. ṣọdún jẹ́jẹ́ o gẹ́gẹ́ báláwìyé ṣe sọ mm. bẹ́ẹ̀dẹ̀ jésù kristi jesus christ ní sẹ́líbrantì mm. torí náà máa lọ gbàgbọ́ múlé láǹtà máa lọ gbàgbé ìdílé stóòfù torí pé o fẹ́ pẹ̀rọ ọdún torí pé o fẹ́ jẹ dìyẹ ẹ jẹ́ ká ṣohun gbogbo ló ní pẹ̀lẹ́tùbà bó bá ṣe ká mọ́ wa lọ́wọ́ òun ni o ètí ọba ńlẹ̀ ètí ọba lóko fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ kú ojúmọ́. bí a máa tẹ máa pè mí pé ẹ̀bùn ọdún ẹ̀bùn ọdún bẹ́ẹ̀ jésù ni kì í ṣe tèmi o kì í ṣe tèmi o ẹ tẹ́lẹ̀ pé ibiṣẹ́ la wà ibiṣẹ́ la wà o bẹ́ẹ̀ de jésù la ń ṣe lónìí o ó dàgó mẹ́jọ kì í ṣe tèmi o ó dàgó mẹ́jọ ká tó close yìí o. àwọn lè fún alẹ́ bùn ẹ ẹ lè fún wa orí ọ̀fẹ́ ẹ wà ibi la máa wà ibi la máa wà o throughout throughout ibi iṣẹ́ mo wá o. epo wà ní mọ́tò oníkànga tá a lè fi wá gbóúnjẹ ọdún ẹ lè pè wá fún táǹkì. <laughs> <laughs> ọ̀dà ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ni wo àwọn kókó tó tá a kó wá láàárọ̀ yìí nínú àwọn ìròyìn wa ẹ ti mọ̀ pé bá a bá ti dé báyìí hmm. àwọn àgbérùgbésọ ìròyìn gbogbo ẹ̀ la máa ń kó wá láàárọ̀ yìí o àwọn ìròyìn yẹn tún ti pọ̀ bíbà bá a ṣe máa ń kó káàkiri ẹjẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn eléyìí eléyìí tó sọ pé nípa ti àjọ̀dún ti ọdún kérésìmesì alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde lórílẹ̀‐èdè nàìjíríà Umahi ó má ti pàṣẹ pàṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde ó ní ẹ máa lọ ìsinmi ọ̀sẹ̀ méjì gbáko òun ni kẹ́ ẹ lọ ṣe o kẹ́ ẹ lọ fi ṣe ọdún kérésì ẹ gbọ́ leadership òun ló mu wá láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ ilé mi náà wà wọ́n pọ̀ ṣìṣí kérésìmesì níbẹ̀ ni mo ti rí àkórí yìí o tó ń sọ wípé lórí pọpọ ṣìṣí kérésìmesì Tinubu pè fún sùúrù nígbà tó sọ pé ìgbà ọ̀tun yẹn ó ti kú dẹ̀dẹ̀ ẹ gbọ́ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí eléyìí náà lára ìwọ̀n ìròyìn eléyìí tó bá wa wá làárọ̀ yìí mọ̀ ni gómìnà dàpọ̀ abíọ́dún ó kí gbogbo àwọn kìrìsìtẹ́nì ó ní wọ́n kú pọ̀pọ̀ ṣinṣin ti ọdún kérésì eléyìí tó jẹ́ pé ó wọlé bá wa láyọ̀ àti àlàáfíà yìí ìwé ìròyìn daily trust òun ló mú àwọn ọ̀rọ̀ tí gómìnà dàpọ̀ abíọ́dún sọ wá o ó ní ìrètí ń bẹ fún igi tí a gé lórí bó bá lè gbóòórùn omi báyìí yóò wú gọ́gọ́ jáde ni nípa ètò ọrọ̀ ajé wa ìrètí ń bẹ o ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí gómìnà Dàpọ̀ Abíọ́dún sọ láàárọ̀ yìí o. ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ ilé mi ti rí eléyìí o tó ń sọ wípé fún ti pọ́npọ́n ṣinṣin kérésìmesì ayéfẹ́lẹ́ wàásù wípé ẹ hmm. jẹ́ ká fi ìfẹ́ tí ò lábùlà sójúṣe fọmọnìkejì ká sì ṣohun gbogbo níwọ̀n níwọ̀n torí wọ́n ní níwọ̀n níwọ̀n báyìí òun lorò ń ìwé ìròyìn The Nation. ìwé ìròyìn The pan. Sàràkí máa sọ̀rọ̀ ó ní ṣe rí àdúrà tẹ́ ń gbà fún orílẹ̀-èdè nàìjíríà yẹn àdúrà nìkan ò tó o hmm. ẹ fi ẹ fi ìṣe yín àti ìwà yín ẹ fi kún nítorí àdúrà téèyàn ń gbà téèyàn ò gbégbèsè lórí ẹ̀ kò lè ó lè má lọ ibì kankan o hmm. Sàràkí òun ló rọ gbogbo àwọn kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ẹ gbọ́ ìwé ìròyìn The Punch ló mú wá láàárọ̀ yìí. gbogbo àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí ni wọ́n mú eléyìí náà wá hmm. tó ń sọ wípé látọ̀dọ̀ àjọ PCRC ní ìpínlẹ̀ Ògùn alága ẹ̀ka àjọ tó ń rí sí àjọṣepọ̀ tó gúnmọ́ láàárín iléeṣẹ́ ọlọ́pàá àti ará ìlú venerable doctor samson kúnlé pópóọlá náà sọ̀rọ̀ ó ní mo kí gbogbo ẹ̀yàn ọmọlẹ́yìn kristi mo kí yín o fún ti pa ọkọ̀ ṣinṣin ọdún kérésìmesì ìbágbépọ̀ alálàáfíà ìfẹ́ tí ò lábùlà àti ìfàyàrán tó ń ti àkànṣe àdúrà eléyìí tó ní kìmí òun ni ká tẹ̀síwájú láti máa gbà fórílẹ̀ nàìjíríà ó ń bọ̀ láàárọ̀ yìí o. eléyìí kínà ìwé ìròyìn the news olóògbé jáde láàárọ̀ yìí wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa hmm. láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ ẹni tó jẹ́ alákòóso àjọ dákà nípínlẹ̀ Ògùn Akíntúndé òun náà mọ̀ ti kó ẹ̀bùn ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ ti kérésì ó ti pín fún àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ dákà tó lé ní ẹgbẹ̀rún márùn-ún nípínlẹ̀ Ògùn àjọ wo ló ń jẹ́ dákà ẹ gbọ́ nínú ìròyìn wa láàárọ̀ yìí náà mọ̀ ni ó kì pọ́pọ́. eléyìí náà kì pọ́pọ́ ó tún lùtẹ̀ wáyà mi. Hmm. mo wà nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yóò tó ń sọ wípé ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀ gà òun ni yóò sọ pé ẹyẹ ń pàtó ṣe rí lórí àbábọ̀ iṣẹ́ ìwádìí tí wọ́n sọ pé ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa CBN hmm. eléyìí tí wọ́n sọ pé àwọn kan tí wọ́n ń bá wọn túṣu désàlẹ̀ kòkó ṣe ṣe rí àbábọ̀ iṣẹ́ ìríjú náà kò yàtọ̀ sí ìròyìn àṣìfitónilétí Emefiele òun ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí. ojú òpó ìròyìn platform times òun ló mú ìròyìn eléyìí wá o ìròyìn eléyìí ló sọ pé El-Rufai gómìnà àná nípínlẹ̀ Kaduna àwọn ohun àtẹ́bọ́ra òwò ògbógbòǹdù fúnra rẹ̀ Ọbásanjọ́ wọ́n ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́rí gbọ̀ngbọ̀n kan ni o nílùú Abẹ́òkúta òun ìpàdé ọ̀hún ti wáyé lánàá lánàá yìí ń bẹ jẹ́rìí àwọn ń ròyìn àwọn náà débẹ̀ wọ́n sì gbé ọ̀rọ̀ gẹ̀dẹ̀ sílẹ̀ El-Rufai lẹ́nu ó mà sọ̀rọ̀ gan ni ẹ gbọ́ platform times òun ló gún àbọ̀ rẹ̀ wá láàárọ̀ yìí. ojú òpó ròyìn pen pushing tó jáde láàárọ̀ ilé mi wà níbẹ̀ ni mo ti rí àkóríyàn o tó ń sọ wípé ibì kan eléyìí tí wọ́n bí jésù sí tá a mọ̀ sí bethlehem wọ́n ní àwọn àwọn ò ṣe pọ̀pọ̀ ṣìṣì kérésìmesì kí ló fà á pen pushing ló mú bọ̀. ẹ wò ó eléyìí àti ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló bá wa wá láàárọ̀ yìí ń hmm. bẹ́ẹ̀ mọ̀ a lè pa àǹṣọdún ká má polówó ọjà lórí. bẹ́ẹ̀ àlọ́run <laughs> ah, gbèsè àlọ́run ah, gbèsè o àkẹ́fì gbèsè sọ́run <laughs> ṣẹ̀ṣọ́. aláwìyé federation akínyẹmí ọlátòyè brother titus òun ló kì í <laughs> èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè bíṣọ̀bù àgbà nílé ìjọsìn fresh fm cathedral ẹ kú ojúmọ́. ìdí bíṣọ̀bù i'm ordinary brother ẹ jẹ́ àlòjù ọjà. ẹjúmọ́ ọkọ̀ ìgbà ó bá ti rògo ibà eh, eh. ti rògo lọ́wọ́ ẹ̀jùmọ̀ ogun ibà amaradi pépé. ó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá eh. ẹ gúnlẹ̀. ogun ibà ẹ̀jùmọ̀ ní kòló dáradá ṣáká wọ́n wà ní capsule fáwọn àgbàlagbà. ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn iléeṣẹ́ ezos pharmaceutical nigeria limited ló ṣe é bí ara rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ. ezuma ọkọ̀ ibà ezuma ọkọ̀ ibà. ó bá ti rọgọ ibà eh, eh. ti rọgọ lọ́wọ́ ezuma. ọmọ tó ṣiṣẹ́ déédéé ó ní láti lásìkò ìgbádùn lẹ́yìn iṣẹ́ takuntakun tàbí iṣẹ́ òjọ́ ẹ fẹ́ fọ́ra nísinmi tó make sense grand style hotel and conference gan-an ni ìdáhùn sí ìbéèrè yín ní grand style hotel and conference gbogbo mímu wọn ló tutù tó wọ yín kàn á sì balẹ̀ pẹ̀sẹ̀ onírúurú oúnjẹ tó dọ́ṣọ̀ tilẹ̀ yìí àti tòkè òkun lè máa bá pàdé ní grand style hotel and conference àwọn yàrá wọn wuyì láti ṣiṣẹ́ ọpọlọ tàbí ṣeré bambambam baliki eré balóge gbogbo tó ń lọ nílẹ̀ yìí àti lókè òkun lẹ́ẹ̀ mọ̀ wò nínú yàrá tó ń kúrìrì fọ́yẹ́ torí twenty ayé ọ̀gbẹ́yìn pẹ̀lú olympic size swimming pool wọn ẹ máa bọ̀ ní grand style hotel and conference fún onírúurú ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe láì ní talu òfin ìjọba ayé ìgbọ́kọ̀sí ń bẹ láì ìfòyà home away from home ní grand style hotel and conference grand style hotel and conference wà ní six lisabi grammar school road idiaba. abẹ́òkúta ogun state telephone zero nine zero seven six five two zero two eight two tàbí zero eight zero nine three five three three eight two four grand style hotel and conference on parallel comfort. Are you ready to unlock your potential and take your career to the next level? Look no further. Aptech Oshobo is here to help you soar. With over 1,300 learning centers worldwide, Aptech is building the future innovators of the world. Take a chance to apply to join this incredible journey at our Oshobo Center. We offer a wide range of courses in data science, AIML, cybersecurity, UIUX, mobile, and web application development. There is so much more. Whether you are looking for a short-term skill enhancement course, Aptech has got you covered. Here's the best part. Enroll in our career courses in software engineering, network security, or multimedia, and you can transfer the credits to prestigious universities in the UK or the UAE to complete a bachelor's degree for a year. You can also enjoy 30% scholarship at our Oshogo Center. Our state of the art facility offers high speed internet access and we provide accommodation options. Don't miss the opportunity to shape your future. Aptech is located at Dada Estate, Oshogo. Call or WhatsApp us 0912 848 5866 or visit www.aptech.ng. Aptech Oshogo, your gateway to a brighter tomorrow. tomorrow. bá a bá akari olúwa nílé iṣẹ́ IAS kò ṣẹ̀yìn ọlọ́run àtẹ̀yìn oníbàárà tẹ́ ẹ fẹ́ wa ẹ̀bùn ìmoore wa nìyí o kódà kó jẹ́ búlọ́ọ̀tì kan ló rà lójú ẹsẹ̀ bó o bá ti ń sanwó ilẹ̀ tó rà ni wàá gba káàdì ìrajà tiwantiwa shopping moment tí ẹ sì gba ìrẹsì ọ̀fadà adìẹ gbàǹkó èlùbọ́ dúdú èlùbọ́ funfun ẹja tìlápíà ẹran ògúnfe iṣu iyán àti ẹja àrọ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe fẹ́ràn àgbàlá àwúrà apákòkò tó dípò five hundred thousand naira tí wọ́n ń ta àgbàlá àwúrà àràwúrà pọ́npọ̀kọ̀ ṣòkòtò rò ní ìkọjá òkè àtà ẹ̀dínwó two hundred thousand naira péré lẹ́ máa rà báyìí ìfànlágbà ní ilẹ̀ àgbàlá àwúrà my eight jẹ́ fún gbogbo ẹni tó bá ilẹ̀ yẹn lásìkò yìí pẹ̀lú pé a ti gírèdì ilẹ̀ yẹn ojú ọ̀nà tó já geere ló ilẹ̀ yẹn dípò one million naira tí wọ́n ń ta púlọ̀tì ilẹ̀ kan lágbègbè yẹn six hundred and fifty thousand naira péré lẹ́ máa ra púlọ̀tì three nine zero one one two Five, five. ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní abẹ́òkúta tó wà ní abiola way nnpc ládojúkọ géètì àbáwọlé oopf ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four links roofing lóníkẹ́ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. Imaco Gold AGM 2023. ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ láyé táwa iṣẹ́. Imala Community Grammar School All Students Association lè máa lábẹ́ President Yemi Akitunde ń pe gbogbo akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ wa síbi àpéjọpọ̀ ọlọ́dọọdún ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀ fún ìdàgbàsókè àti ìgbélárugẹ ilé ẹ̀kọ́ wa àtúnṣe ilé ìwé mímóríyá àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ilé ìwé Imako Gold AGM twenty. So you mean I can fly from Lagos mm -hmm. to Paris? Mm -hmm. to London mm-hmm. and fly back to Lagos. Mm-hmm. All in one promo? Mm-hmm. And if I don't want that, I can win a whole house? Now you're getting the gist. Recharge 50,000 naira or more within a month, and you could be among the 100 winners of business class tickets from Lagos to Paris to London. If you recharge 100,000 naira or more within a month, you could be one of the many winners of a premium bungalow in Nigeria. The more you recharge, the more you stand to win. T's and C's apply. Glow Unlimited. ojúlówó Nigeria Limited, là ń ṣe jáde o. má bá wọn ra ọ̀dà tí ó máa bọ́ tòró. ọ̀dà sanwó òbèlè ògidì pọ́npẹ́lẹ́ ní gbogbo ọ̀dà yàlọ́. gbangba gidi ó tàn dá lára ilé lójó lẹ́rùn. yàlọ́ emotion sábàdà. yàlọ́ satin. yàlọ́ gloss tó ń jà yòyòyò. yàlọ́ test coat. yàlọ́ strowel. yàlọ́ silk tó ga jù. yàlọ́ smart. yàlọ́ gold ọ̀dà yàlọ́ road marking. yàlọ́ floor paint. turpentine sandy sealer. polyurethane. retarder. wood finish. yàlọ́ thinner. red oxide primer. protective paint lóríṣiríṣi. ẹ̀kọ́ sì tó tún ṣẹ̀ṣẹ̀ jáde ìtúlẹ̀ ilẹ̀ kẹ̀ǹkà. bá fi kún ilẹ̀ yóò máa kọ́ bíi gíláàsì. bí katapila gorí ẹ̀ yóò máa dán síbẹ̀ ni. ra èyíkéyìí ọ̀dà wọ̀nyí kó o gba ẹ̀bùn ọdún lẹ́sẹ̀kẹsẹ̀. máa bọ̀ ní corporate office wa. ní nọmba thirteen ìjẹun àgbàdúró àgbóòkò abẹ́òkúta. àbí nílùú ìbàdàn nọmba fifty nine ìwó road opposite omitutu house best way bus stop ìbàdàn. telephone zero eight zero three five two five six four seven three. ẹ káàbọ̀ padà a wà lórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí òun la fẹ́ fi ṣíde hù tó ń sọ wípé tinubu ń pè fún sùúrù nígbà tó sọ pé ìgbà ọ̀tún tuntun mọ́ etílé aláṣẹ ilẹ̀ wa bọ́lá tinubu lọ́jọ́ àìkú àná ló ti ra wẹ́bẹ̀ sí gbogbo ọmọ nàìjíríà wípé kí wọ́n ṣe sùúrù pẹ̀lú ìṣàkóso òun nígbà tó ṣèlérí pé láìpẹ́ láì jìnnà ká ká tó mú àkókò kúkúrú sí ìgbà tá a wà yìí ìgbà tuntun ìgbà ọ̀tun àkókò tó nítumọ̀ ìṣerere àlàáfíà àti ìlọsíwájú tó lákàkì yóò bẹ̀rẹ̀ sí ní sùwábọ̀ lórílẹ̀‐èdè yìí aláṣẹ jẹ́ kó dimọ̀ pé òun yóò tẹ̀síwájú láti máa ṣe àgbékalẹ̀ síwájú sí àwọn ètò eléyìí tó ní ṣe pẹ̀lú mímú ohun ìdẹ̀rùn báwọn èèyàn eléyìí tí yóò jẹ́ kí gbogbo ilé koko bí ojú ẹja kó di àfẹ́yìn tí eégún alárí fi ṣọ lóde ọ̀yọ́ ìyẹn ilé koko láti pàṣẹ bí wọ́n ṣe yọ owó ìrọ̀wọ́ epo pẹtrólù kúrò nínú àtẹ̀jáde ètò ti ọ̀rọ̀ ìkíni kú ewu ọdún ti kérésìmesì tó buwọ́lù fúnra rẹ̀ nílé ìjọba láìkú àná níbẹ̀ lọ́jọ́ àìkú àná níbẹ̀ òní aláṣẹ ló ti jẹ́ kó dimọ̀ pé láti bí oṣù bíi mẹ́fà sẹ́yìn ìṣàkóso òun òun ló jẹ́ pé òun ló ti ń ṣàtọ́nà àyípadà eléyìí tó wà yàmì lórílẹ̀‐èdè yìí ẹ sì ti mọ̀ wípé báyìí padà tó nítumọ̀ bó bá máa jẹyọ àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan á kọ́kọ́ wáyè ṣé ẹja kì í dùn lódò bó bá délé tán ló ń do ìmọ̀mọ́ the punch láàárọ̀ yìí ìwé ìròyìn daily trust ibẹ̀ lèmi ó ti bẹ̀rẹ̀ ìròyìn mi láàárọ̀ yìí bí Tinubu ṣe ń sọ̀rọ̀ lókè òun náà ni ọmọ rẹ̀ Dàpọ̀ Abíọ́dún ń sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sàlẹ̀ lápá abíò gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún òun ló jẹ́ pé òun náà má ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọdún kérésì tó wà ń ta yìí ibẹ̀ ni Dàpọ̀ Abíọ́dún ti rọ gbogbo kìrìsìtẹ́nì àti lásìkò yìí ẹ má jẹ́ kó jẹ́ kí gbogbo àwọn òkun tá à lò kó wá wálẹ̀ ẹ má jẹ́ kó ṣe nǹkan kan lára wa o nítorí wípé ìrètí ń bẹ fún igi tá a gé lórí mo bá ti gbóòórùn omi báyìí yóò rú gángan jáde ni o wípé ìrètí ń bẹ fún ètò ọrọ̀ ajé wa kó lè yí padà ẹ já lọ fọkàn balẹ̀ àbíọ́dún ó sọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí àwọn kìrìsìtẹ́nì fún àṣeyẹ tí pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún kérésì eléyìí tó ń ṣe lónìí àná gangan ló fi ọ̀rọ̀ ọ̀hún jáde síta ibẹ̀ ló ti rọ gbogbo ọmọ nàìjíríà wípé ẹ jẹ́ ìlànà eléyìí tá a lè fi máa gbé ní ìbágbépọ̀ nínú ìfẹ́ àlàáfíà àti ìgbàtọ́ ara ẹni dá gómìnà ó sọ̀rọ̀ látẹnu ẹni tó jẹ́ ọ̀gá lẹ́ka ètò ìròyìn rẹ̀ lẹ́kàn adẹ́nìràn ó ṣe àlàyé pé ṣe é rí gbogbo ìṣòro eléyìí tá à ń kojú lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́ yìí látàrí bí gbogbo nǹkan bó ṣe gbówó lórí Gegerege, gègèrègè ó ní ẹ wò ó títa ríro báyìí òun là á kọlà ó ní ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ à ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé ètò ọrọ̀ ajé wa ó padà bọ̀ sípò ẹ̀jẹ̀ á lọ ní sùúrù ká má lọ kúlẹ̀ dẹ́kú o kí gbogbo nǹkan kó tó sùn wá bọ̀ àbíọdún ó ṣe àlàyé ó ní ẹ wò ó gbogbo bẹ́yàn ọmọ nàìjíríà gbogbo bẹ́ẹ̀ ṣe ń faradà gbogbo ẹ̀ náà ni mo gbóríyìn fún àkú ìfaradà àsìkú ìfọmọnìyàn ṣe ó wá wá béèrè fún àtìlẹ́yìn eléyìí tó mọyan lórí fún ìjọba eléyìí tó jẹ́ pé à ń ṣe lọ́wọ́ yìí ní ìpínlẹ̀ Ògùn ẹ ṣe àtìlẹ́yìn fún wa o àti fún ìjọba àpapọ̀ eléyìí tí ààrẹ Tinubu tó ń ṣe aṣáájú rẹ̀ ẹ rí wípé pẹ̀lú àtìlẹ́yìn yín àti ìfọwọ́sowọ́pọ̀ yín láìpẹ́ láì jìnnà ibi rere òun lọkọ̀ yìí ló ń gbé wàhálì Daily Trust òun ló mú ọ̀rọ̀ Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn yìí wá láàárọ̀ yìí. ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ ọ̀rọ̀ ni mo wà níbẹ̀ òun ni mo ti rí àkórí yìí o tó ń sọ wípé lórí tipa pọ̀ṣìṣìn ọdún kérésìmesì ayéfẹ́lẹ́ pè fún ìfẹ́ àti ṣíṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì àríkà wípé gbajúgbajà olórí ẹ̀mí ni olórí tùgbà tó tún jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò fresh fm nàìjíríà tó kọjá lé kọjá kò eléyìí tó kárí ilé tó kárí oko dókítà yínká ayéfẹ́lẹ́ ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn kìrìsìtẹ́nì láti rí dájú pé wọ́n ṣe ayẹyẹ ti ọjọ́ ìbí jésù kristi olùgbàlà ráyè wọ́n ṣe pọ́pọ́ ṣinṣin rẹ̀ níwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú ìfẹ́ tí ò lábùlà sọmọ ní kejì ayéfẹ́lẹ́ tó jẹ́ olùdásílẹ̀ fresh fm nigeria òun ló fi ọ̀rọ̀ ìkíni kúore náà ṣọwọ́ sí àwọn kìrìsìtẹ́nì tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé kí wọ́n fi jésù kristi olùgbàlà ráyè kí wọ́n fi ṣe àwòkọ́ṣe látàrí ìdíyelé eléyìí tó ga jùlọ tó san àtẹ̀jáde láti pàṣẹ ọ̀gá àgbà kan gbòógì ní ẹ̀ka tó ń rí sí ìpolongo níléeṣẹ́ fresh fm Nigeria. ọ̀gbẹ́ni samson akindele níbẹ̀ òun ló ti sọ pé ẹ jẹ́ ká ṣohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì ká sì ṣohun gbogbo ló ní pẹ̀lẹ́tùbà wọn ni bẹ́ẹ̀ ò bá gbàgbé ẹ jẹ́ ká ràn yín létí bẹ́ẹ̀ bá ti gbàgbé wípé pàtàkì kérésìmesì òun ni láti sàmì àyájọ́ ọjọ́ ìbí jésù kristi eléyìí tó jẹ́ olùgbàlà aráyé tó ṣe atọ́nà fún ìgbàlà ẹ̀mí fún gbogbo àwọn èèyàn àti ìrètí ọjọ́ iwájú tó lógo torí náà lásìkò yìí ẹ jẹ́ jẹ́ ká lo pọ̀pọ̀ sí tàkókò yìí láti fi pe àró àti ọ̀dọ̀fin wa fún àyípadà rere ká sì rí dájú pé à ń gbé ìgbé ayé wa ní ìbámu pẹ̀lú bí Kristi bó ṣe là á kalẹ̀ ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ yìí ló mú wá. ìwé ìròyìn the pound òun ló mú eléyìí wá láàárọ̀ yìí àìsí mẹ́la ìdásí o hmm. ẹgbẹ́ òṣèlú labour party wọ́n máa ti sọ̀rọ̀ jáde sí gbòòrò ayé lórí ọ̀rọ̀ ti kérésì tá à ń ṣe lọ́wọ́ yìí àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú labour party lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n máa ti sọ̀rọ̀ sí gbòòrò ayé wọ́n ní àwọn ní ìdánilójú eléyìí tó jẹ́ pé ó fẹsẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ogun lága orílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ pé ọdún kérésì tá ń ṣe yìí inú òfìfo òun ni wọ́n máa fi ṣe o eléyìí wà nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi síta lánàá ọjọ́ ìsinmi nípa ọ̀rọ̀ eléyìí tán san lórí ọ̀rọ̀ kérésìmesì tán fi síta nílùú àbújá láti ọwọ́ ẹni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú labour party julius abure gẹ́gẹ́ bó ṣe ń palẹ̀mọ́ láti ṣe ọdún kérésì ìyẹn lónìí ọjọ́ ajé abure ó ṣe àlàyé ó sì fi ìjọba àpapọ̀ ó fi wọ́n pa mèédìn látàrí wípé bí wọ́n ṣe ní wọ́n ní àwọn gé owó táwọn èèyàn ó fi wọkọ̀ ní ìdá àádọ́ta nínú ìdá ọgọ́rùn-ún wọ́n láwọn gé sí méjì wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ yìí bíi pé ohun tó pani lẹ́rìn jọjọ ni o wọ́n ní nínú ibi tí ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n tó igba mílíọ̀nù wà lẹ́tí ń pé ẹ̀dá owó ọkọ̀ ẹ̀dá sí méjì wọ́n ní gbogbo àwọn èèyàn ní ń wọkọ̀ ni nínú àtẹ̀j àtẹ̀jáde náà labour party wọ́n sọ̀rọ̀ síwájú sí i pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun ló jẹ́ pé inú ìṣẹ́ àti òṣè àti ebi ọ̀pàpàlà òun ni ó wà bá a ti ń ṣe kérésì yìí tínú wọn ò sì dùn sí ìjọba tí apc ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó ní eléyìí gan òun la fi ń sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé ẹ wò ó àdúrà gangan òun ni kẹ́ mọ́ gbà julius abure òun ló sọ àwọn eléyìí nínú ìwé ìròyìn punch punch yẹn kan náà ibẹ̀ ni ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà eh, dókítà bukola saraki òun gangan ló ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti kérésìmesì tóun náà sọ ó ní ẹ wò ó ẹ̀yin èèyàn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ṣe rí tẹ́ ẹ bá ti ń gbàdúrà fún orílẹ̀‐èdè nàìjíríà ẹ máa fi ìlàkàkà ẹ máa fi kún o àdúrà ni kò tó láì ṣe pé èèyàn fi ìlàkàkà kún bá a ń gbàdúrà ká tún máa ṣe kíni ká máa jáfáfá pẹ̀lú rẹ̀ nítorí ibi tọ́rọ̀ nàìjíríà wà yé àdúrà nìkan ṣoṣo kò tó lórí ẹ̀ punch òun ló kó gbogbo àwọn ìròyìn yìí wá láàárọ̀ yìí. gbogbo àwọn ìwé ìròyìn tí wọ́n jáde láàárọ̀ yìí ó ní wọ́n fẹ́ẹ́ pàǹtẹ̀tẹ̀ eléyìí o níbi tí mo ti rí àkórí yẹn tó ń sọ wípé lórí tí pọ̀pọ̀ ṣìṣìn kérésìmesì eléyìí tá a ti wà nínú ẹ̀ hmm. ẹ̀ jẹ́ káwa náà ká ṣàfihàn ìfẹ́ ká nọwọ́ ìfẹ́ o sọmọ ní kejì wa ká sì gbárùkù ti àwọn ẹ̀ṣọ́ aláàbò kí ètò ààbò kó lè túbọ̀ fẹsẹ̀ dilẹ̀ mú nípínlẹ̀ ogun àti lórílẹ̀‐èdè nàìjíríà àjọ pcrc òní wọ́n wíbẹ̀ o àríkà wípé ẹgbẹ́ tó ń ti àjọ kan tó rí sí àjọṣepọ̀ tó gúnmọ́ láàrin iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti ará ìlú lábẹ́ àkóso Venerable Dr Samson Kúnlé Pópóọlá SKP àti ìdarí adelé alága àwọn Comrade Abdullahi Lawal ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn tó sì ń kí wọn wípé àkọ́kọ́ ò àkíyín kú oríire fún ti pọ̀pọ̀ ṣìṣìn kérésìmesì wípé léyìí ó tún ṣojú ẹ̀mí wà níbẹ̀ ló wá rawọ́ ẹ̀bẹ̀ pé ẹ dákun dábọ̀ ẹ ká gbárùkù ti àwọn ẹ̀ṣọ́ aláàbò torí pé bí ààbò bó bá fẹsẹ̀ rinlẹ̀ dòdò ẹ rí wípé àti ṣe rere fún orílẹ̀-èdè yóò yá kánkán àti làlùyọ fún ìpínlẹ̀ yóò jẹ́ nǹkan tó já gaara àtẹ̀jáde náà òun ni wọ́n fi síta láti pàṣẹ alūkkóró àjọ PCRC ní ìpínlẹ̀ Ògùn olóyè Túndé Àdìsá Ọ̀dẹ́yẹmí níbẹ̀ òun ni wọ́n ti wá ń ké sí gbogbo ìbò tó jáde láàárọ̀ yìí ló ń pè PCRC service to the nation. kí ló pè. PCRC service to the nation. <laughs> service to the nation. eléyìí náà lára pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún kérésì náà la ṣì wá o ìwé ìròyìn the news òun ló gbé o ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà mà lẹ́nìkejì rẹ̀ nínú ìwé ìròyìn the news tó jáde láàárọ̀ ẹ̀ wọ́n ní àgbà ọ̀jẹ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress nípínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Armstrong Tọ́pẹ́ Akíntúndé òun ló jẹ́ pé òun gangan náà tún ni ẹni tó ṣe àgbékalẹ̀ baálẹ̀ àti aṣáájú fún àjọ kan tá a pè ní Dàpọ̀ Abíọ́dún continuity agenda DACA òun ló jẹ́ pé wọ́n mọ̀ ti pín ẹ̀bùn ẹ̀bùn ọdún oríṣiríṣi eléyìí tó jẹ́ pé fún àwọn ọmọ àjọ náà ìyẹn àjọ DACA àwọn eléyìí tó jẹ́ pé wọ́n lé ní ẹgbẹ̀rún márùn-ún ọmọ àjọ náà ni wọ́n ti pín ẹ̀bùn fún eléyìí wà lára ìlàkàkà rẹ̀ láti jẹ́ kan rí wípé ọdún kérésì àti ọdún tuntun tá à ń wò lọ́ọ̀kan yìí ó jẹ́ má má lè gbàgbé fún àwọn ọmọ àjọ dákà túndé armstrong òun ló jẹ́ pé ó ṣe àwọn ọ̀rọ̀ yìí ìyẹn tọ́pẹ́ akíntúndé ó ṣe nǹkan tó ṣe yìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nínú ní ọjọ́ ìsinmi eléyìí tó jẹ́ pé àná nínú àtẹ̀jáde kan ó ṣe àpèjúwe ọdún kérésì gẹ́gẹ́ bí àkókò láti ṣe àjọyọ̀ ọjọ́ òbí jésù kristi eléyìí tó mú ayọ̀ àti ìrètí ológo wá fún gbogbo mùtúmùwà bákan náà ló ṣe àlàyé pé bá a ti ń ṣe àjọyọ̀ ọjọ́ bí Jésù Kristi eléyìí tó jẹ́ pé ìfẹ́ gangan òun ló ń polongo ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a gbọ́dọ̀ ní ìfẹ́ láàrin ara wa ká sì ní ìfarajìn eléyìí tó jẹ́ pé ó lè gbé orílẹ̀-èdè Nàìjíríà dé òkè àgbà àti ilé ológo àti ilẹ̀ ìlérí tá à ń lọ yìí o bákan náà òun ló tún ṣe àlàyé pé ó ní mo dunnú púpọ̀ púpọ̀ pẹ̀lú àwọn ọmọ àjọ Dàpọ̀ Abíọ́dún continuity agenda eléyìí tó jẹ́ pé ó ń bẹ ní ìpínlẹ̀ Ògùn òní àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá òní bákan náà òun ni mo ní ìgbàgbọ́ wípé òní bá a ti ń lọ sọdún twenty twenty four ó ní ìlọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun ló jẹ́ àwọn lógún ká sì máa làkàkà láti rí wípé kìíní ọ̀hún ó tó gbogbo wa lọ́wọ́ ẹ wò ó ìròyìn ẹ pọ̀ gidi gan ni o níbi tí adarí àjọ dákà làpọ̀ Abíọ́dún continuity agenda jẹ́ndà Armstrong tán pé akitide níbi tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún àwọn ọmọ àjọ náà tó lé ní ẹgbẹ̀rún márùn-ún The News ló mú ìròyìn yẹn wá láàárọ̀ yìí. etí ọba ń lé etí ọba lóko láwà Fresh one oh seven point nine FM lábẹ́òkúta ẹja lọ sójú ọjà. gbogbo ẹ̀yin ìletò àti abúlé etí yín dà gbogbo ẹ̀yin community àti new site ẹ̀yin náà ẹ̀ súnmọ́ bí tọ́rọ̀ àti kan mi bá di wàhálà nílùú tàbí ládùúgbò Onyx Geoservices lolúgàn bẹ́tà késìkísòbí àtòdégbò Onyx Geoservices ò lẹ́lẹ́gbẹ́ ní ti ká gbẹ́ borehole tí yóò sun omi gidi omi tó mọ́ lóló tó ṣe é mu tí ò sì ní gbẹ lákòókò ẹ̀rùn ìmọ̀ ẹ̀rọ ọgbọ́n àtinúdá àti orí pípé la fi ń bá bọ̀ látọjọ́ tó ti pẹ́ wá jẹ àǹfààní Onyx end of the year promo tó ń lọ lọ́wọ́ ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ lórí geosurvey tàbí borehole gbígbẹ́ geosurvey ni ó ṣàtọ́nà ibi tómi gidi wà lórí ilẹ̀ Onyx Geoservices wà ní twenty six Old Owode Road oníkólóbó abẹ́ Abẹ́òkúta zero eight zero tàbí zero thirty first december 2023. twenty three làǹfààní yìí ó pin o <laughs> ṣé mo wíire àbí ń wíire. ó wíire. wọ́n máa sórí ilé òwò ayọ̀ ni o. onyx geoservices water is life. life jíjẹun tí ó dá. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí gbogbo ìlú abẹ́òkúta àti agbègbè rẹ̀ iléeṣẹ́ funshop tó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin olúbàrà omida abẹ́òkúta tẹ́tí mọ̀ bí ẹni mowó tún gbọ́nà tún yọ pẹ̀lú àwọn ẹja ọsàn kàbìtìkàbìtì ẹja àrọ̀ àti tìlápíà tẹ́tí mọ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ ti wà nílẹ̀ ní yíyan àti òòyẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe ìgbéyàwó àti onírúurú ayẹyẹ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra kéréje tàbí lọ́pọ̀ yanturu ẹ má dààmú jìnnà mọ́ ohun tẹ́ ń wá lọ Sókótó ti wà ní farm shop omida babambari ẹ̀ ní December promo ìrìn àjò lọ sílùú òkèèrè lọ́f lọ́fẹ̀ẹ́ fún oníbàárà méjì tó bá rajà tó wẹ̀ pọ̀ lóṣù kejìlá yìí bí ẹja màálù tẹ́yìn ẹ̀gbágbá ìgbín tó gbó káká ewúrẹ́ epo gààrí pineapple ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò láǹfààní láti lọ lo ọ̀sẹ̀ kan gbáko nílùú òkèèrè níbi tí wọn yóò ti rí ohun ọ̀tun nípa iṣẹ́ àgbẹ̀ tó bá di ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ogúnjọ́ fifteen sí twenty january la máa kéde olóríire ó yá ẹ̀dá wìtìwìtì máa farm shop tó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin olúbàrà omidan abẹ́òkúta ẹ̀rọ zero eight zero three four seven three 1051. kìíní àtẹ̀gúnọ̀là láti gbé ọdí òkè téńté ìlépa àti wáyé la parẹ́ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ̀ àwọn gbọ̀ngàn ìkọ́ni jákèjádò àgbáyé inú ètò ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé IT ìrọ̀rùn ló bá dé o nínú ọgbà aptec tí ẹ̀ka gbọ̀ngàn rẹ̀ ti wà nínú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lára àwọn UI UX mobile and web application development àyè wà fún ìtẹ̀kọ́ alákòókò péréte àtọlọ́jọ́ iṣẹ́ course bíi software engineering network security multimedia tẹ́ tún lè sanwó àwọn ìwé ẹ̀rí táwọn ilé ẹ̀kọ́ fásitì tó wà ní United Kingdom tàbí United Arab Emirates fún ètò ẹ̀kọ́ ìfìmọ̀kúmọ̀ ọlọ́dún kan láti fi gbàgbé ẹ̀rí bachelor àǹfààní ètò scholarship thirty percent tún lọ lọ́wọ́ ní center Òṣogbo aptec wà ní Dada Estate Òṣogbo o lè pe center manager tàbí kó fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí WhatsApp number yìí oh nine one two eight four eight five eight six six tàbí kó kàn sórí àtẹ www.aptec.ng aptec Òṣogbo your gateway to a brighter tomorrow wọ́n bá sọ pé kò sí kékeré akàn tí ò nílé lórí owó ẹni tí ò jẹrẹ ẹ̀ máyé ni o má jáfara máa bọ̀ ní May seven unique homes and properties ká bá ọ ṣètò ilẹ̀ lọ́nà tó rọrùn gbà fifty percent péré ló máa san tá a fi máa yọ̀ǹda lẹ̀ fún ọ wàá máa báṣẹ́ ilé kíkọ́ yẹn lọ tí wàá sì máa san yìí tó kù díẹ̀ díẹ̀ tí wàá fi san tán anílẹ̀ ní mile eight Ajébọ̀ road eight hundred and fifty thousand naira ní three hundred thousand naira látàtà lámùtú òjèrè two million naira nìyẹn one point two million naira nílẹ̀ wa ní onígangan wà. tẹ́ bá ní properties tẹ́ fẹ́ sọdowó lẹ́sẹ̀kẹsẹ̀ ìbáàjẹ́ ilé ilé epo moto motorcycle tricycle air conditioner deep freezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ sọ fún wa àbáyín wa bá yà sí gbogbo igi tí elégèdè wa bá fọwọ́ kàn dídùn ni ẹ sọ pé ti lọ. May seven unique homes and properties shop eighty eight ìtòkú shopping mall ìtòkú abẹ́òkúta ẹ pè wá sórí zero seven zero three nine eight eight eight seven eight four zero seven zero thirty nine eighty eight eighty seven. 1984. ẹjúmọ́ ọkọ ìbà ó mà ti rògo ìbà ti rògo lọ́wọ́ ẹjúmọ́ ogun ibà abàràjì pépé. bó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá ẹ gúnlẹ̀. ogun ibà ẹ̀jú. ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn iléeṣẹ́ ezos pharmaceutical nigeria limited ló ṣe é bí ara rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ. ezuma ọkọ̀ ibà ezuma ọkọ̀ ibà ó bá ti rọgọ eh, eh. ibà ti rọgọ lọ́wọ́ ezuma oògùn ibà. Gold AGM 2023 volt AGM twenty twenty Imala Community Grammar School All Students Association ní Makogo lábẹ́ President Yemi Akitunde ń pe gbogbo akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ wa síbi àpéjọpọ̀ ọlọ́dọọdún ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀ fún ìdàgbàsókè àti ìgbélárugẹ ilé ẹ̀kọ́ wa àtúnṣe ilé ìwé mímórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ilé ìwé Ìmákógo AGM twenty twenty three yóò wáyé lọ́jọ́ Tuesday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá nínú ọgbà ilé ìwé wa pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ láti ẹnu Dr. Hafiz Babatunde Bello ìyípadà wa àti ipa tó yẹ ká kó là kórè ìdánilẹ́kọ̀ọ́ alága ọjọ́ sunday adisa agboola ọ̀gá àgbà lẹ́ka civil defence ìpínlẹ̀ ọ̀ṣun àlejò pàtàkì lálákòóso ètò àyíká àti àbójútó ohun abẹ̀mí nílẹ̀ nàìjíríà dr isiaq kúnlé sàlàkọ́ ọba adélani ọlábọ̀dé ọdún fákejì mni ọmọlá àtìlú ìmàlà ni bàbá ọjọ́ náà ọ̀gá ilé ẹ̀kọ́ ìmàlà community grammar school arábìnrin olùrántí àjọkẹ́ lambo ló máa gbà wá lálejò ìmákó gold agm twenty twenty three àṣeyí ṣàmọ́dún. ẹ káàbọ̀ padà ìròyìn wa etí ọba nílé etí ọba lóko ó ń tẹ̀ síwájú oníkanga o. ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí òun la fi wọlé padà níbi tí mo ti rí àkórí yẹn o tó ń sọ wípé ibi tí wọ́n bí Jésù Kristi sí tá a mọ̀ sí Bethlehem wọ́n mà sọ pé ohun gbogbo dáparò wọ́n fagilé pọ̀pọ̀ ṣìnṣìn kérésìmesì àríkà wípé ibi tí wọ́n bí Jésù Kristi olùgbàlà aráyé sí tá a mọ̀ sí Bethlehem òun ni wọ́n kéde o wípé wọ́n fagilé ayẹyẹ àbí pọ̀pọ̀ ṣinṣin kúkú kẹ̀kẹ́ rọ̀tìrọ̀tì tó ní ṣe pẹ̀lú ti kérésìmesì nígbà tí aríkà wípé gbogbo àwọn ojú pópó àtàwọn ilé ìtajà tó ń ti àwọn ọjà ló jẹ́ pé ìṣe ló dá páro wọ́n ní ní báyìí ìṣe gbogbo rẹ̀ ló dákẹ́ rọ́rọ́ kódà àwọn èèyàn eléyìí tí wọ́n máa lọ ń ṣe àbẹ̀wò síbẹ̀ tí wọ́n máa ń rìnrìn àjò afẹ́ síbẹ̀ wọ́n ní gbogbo wọn ìṣe ní kálukú ṣe gààyà gẹ́gẹ́ bí aṣewárìkà wọ́n ní bẹ́ẹ̀ ò bá gbàgbé irú àkókò yìí òun ló jẹ́ pé ogunlọ́gọ̀ hmm, àwọn èrò òun ni wọn yóò lọ síbẹ̀ láti lọ fún ojúlóúnjẹ láti lọ wò ó láti lọ lo ìrìn àjò àbẹ̀wò síbẹ̀ ṣùgbọ́n ní báyìí wọ́n ní kálukú iṣẹ́ kálukú fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbè gẹ́gẹ́ bí àṣewárìkà wọ́n ní eléyìí òun ló jẹ́ pé kò ṣẹ̀yìn ó ṣeé ṣe kó má ṣẹ̀yìn fàákàjà àti èdè àìyedè tó ń ti ogun tí wọ́n sọ pé ó ń wáyé láàrin Palestine àti Israel ní Gaza ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí òun ló mú kúlẹ̀kúlẹ̀ wá ìwé ìròyìn platform times òun ló mú ìròyìn eléyìí náà wá láàárọ̀ èé bóyá yín ó ti gbọ́ lánàá lánàá èé wọ́n ní arúfàì àti ọbásanjọ́ wọ́n ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́rí kan nílùú abẹ́òkúta wọ́n ní lánàá òde yìí ní ọjọ́ ìsinmi nílùú abẹ́òkúta ẹni tó ṣe kúrò ń bẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ kaduna nasir arúfàì ló ṣe àbẹ̀wò sí ààrẹ ìgbà kan lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn olúṣẹ́gun ọbásanjọ́ lọ́yọ́ nílùú Abẹ́òkúta ìyẹn ní Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library níbi tí bàbá fi ṣe ibùgbé ẹ wò ó El-Rufai ẹni tó sọ pé ó wá sí ọ̀dọ̀ Ọbásanjọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ kan òun ló fi ìdí ìpàdé ọ̀hún múlẹ̀ lórí ẹ̀rọ abẹ́yẹfò rẹ̀ ìyẹn X àkáǹtì rẹ̀ ibẹ̀ ló fi sí wípé lóòótọ́ làwọn wá sí ọ̀dọ̀ bàbá o wọn ni kò sọ ìdí pàtàkì eléyìí tó fi wá ṣe ọ̀sánjọ́ ló jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa wá sọ oríṣiríṣi wípé ṣé torí eléyìí ló ṣe wá àbí torí báyìí àbí torí báyìí gómìnà ń wá kọ̀jálẹ̀ láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìdí tó fi wá sọ́dọ̀ ààrẹ ọbásanjọ́ wọ́n ní àbẹ̀wò yìí òun ló jẹ́ pé ó tẹ̀lé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí el tó fi jẹ oyè gbọ́ba níyì ti gbogbo ìjẹ̀bú eléyìí tí àwùjalẹ̀ àti olórí ọba nílẹ̀ ìjẹ̀bú ọba síkírù adétọ̀nà tí wọ́n fi el jẹ wọ́n ní àsìkò ìpàdé ọ̀hún òun ló jẹ́ pé ó tún wá fi kún àsìkò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ oríṣiríṣi nǹkan nípa gómìnà àná nípínlẹ̀ Kaduna ọ̀hún El-Rufai ẹni tó jẹ́ pé òun gangan ló ti kọ́kọ́ ṣe ọ̀gá àgbà àjọ kan èlé tó jẹ́ pé a mọ̀ sí Bureau of Public enterprise bákan lẹ́yìn náà ló wá ṣe alákòóso fún olú ìlú ilẹ̀ wa nígbà ààyè nígbà tí Ọbásanjọ́ tó ń ṣe ààrẹ fún ọdún mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni El-Rufai ló fi bá Ọbásanjọ́ ṣiṣẹ́ ẹ wò ìròyìn yẹn kò fi bẹ́ẹ̀ sọ pé nǹkan báyìí ni El-Rufai wá ṣe lọ́dọ̀ bàbá Ọbásanjọ́ o ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà a mọ̀ pé gbogbo ẹ̀ yóò tú síta wálé gbangba wálé à platform time òun ló mú ìròyìn yẹn wá láàárọ̀ yìí. tóbi dàkó súnmọ́ bí ẹ jẹ́ kí n máa lọ sínú ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun ni mo ti rí eléyìí o tó ń sọ wípé ẹ̀yin eléyìí tẹ́ máa ń ra pépà lẹ́gbẹ̀ẹ́ títì ẹ̀ hmm. sáré wá wá kẹ́ ẹ wá gbélé yìí o wọ́n ní àgbáríjọpọ̀ àwọn onílé iṣẹ́ ìwé ìròyìn òun ló jẹ́ pé ní báyìí o wọ́n ní wọ́n ti kéde wípé láìpẹ́ láì jìnà bó bá máa di ọdún twenty twenty four àlékún yóò dé bá iye owó eléyìí tà ń ra pépà o àríkà wípé wọ́n ní ní báyìí àgbáríjọpọ̀ àwọn onílé iṣẹ́ ìwé ìròyìn hmm. eléyìí tó jẹ́ pé ọ̀dọ̀ wọn òun làwọn oníwé ìròyìn tí wọ́n ń tà fún wa lẹ́gbẹ̀ẹ́ títì òun ni wọ́n ti máa ọdún twenty twenty four wọ́n ní ní báyìí àyípadà ráńpẹ́ yóò dé báyìí tí wọ́n ń ta pépà wọ́n ní ìkéde yìí òun ni wọ́n ṣe láti pàṣẹ ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni smith nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta lọ́jọ́ àìkú àná nílùú àbújá níbẹ̀ òun ni wọ́n ti wá sọ̀rọ̀ pé ìdí pàtàkì tí àwọn fi mú ìpinnu yìí o òun ni wípé lótìtọ́ ìpinnu ọ̀hún ò rọrùn fáwọn láti mú ṣùgbọ́n ní báyìí nǹkan ó ti gbówó lórí owó tí àwọn sì fi ń tẹ ìwé ìyẹn ìwé ìròyìn jáde tó fi ń dẹ́gbẹ́ títì níbi táwọn èèyàn ti máa lọ ń kó níbi tí wọ́n ti máa ń rà ó ti gbówó lórí torí náà kò sí ohun tó kàn ju pé káwọn ó gbọ̀nwọ́ sí iye tí wọ́n ń tà platform times oníròyìn ẹ̀ wà ìwé ìròyìn Nigeria Tribune òun ló mú ìròyìn eléyìí wá láàárọ̀ yìí àìsí mẹ́la ìdásí àjọ NLC àwọn náà máa ti sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kán fi ìrètí wọn sínú Kristi ìyún lásìkò kérésìmesì yìí àwọn aṣáájú fún àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà NLC àwọn ni wọ́n ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìrètí kan ṣoṣo eléyìí ta ní òun ni ká fi sínú Kristi lásìkò ọdún kérésìmesì kérésì eléyìí tá à ń ṣe yìí wọ́n sì fi dá wọn lójú wípé bá a bá ti fi ìrètí wa sínú kristi ẹ rí wípé gbogbo òkè ìṣòro eléyìí tí ń bẹ níwájú wa yìí òun gangan láàbòrí pátápátá tí gbogbo nǹkan ó sì sùn wá bọ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tán fi síta fún pọ̀pọ̀ ṣe ọdún kérésìmesì fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè nàìjíríà comrade joe ajaero ó rọ ìjọba eléyìí tó jẹ́ pé wọ́n ní nípa ìfẹ́ eléyìí tá a fi ń ṣe ọdún kérésì yìí ó ní kí wọ́n fi ara jìn fún ìdàgbàsókè àti ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n má ṣe ìjọba ní ìmọ̀tara wọn nìkan o ó ní bá a ti ń sọ̀rọ̀ yìí pọ̀tọ́rì pọ̀ ìyà òun làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń jẹ ó ní ọ̀pọ̀lọpọ̀ ní ò lè má ta sẹ́nu lásìkò ọdún tá a wà yìí ó sọ síwájú ó ní bá a ṣe ń ṣe ọdún kérésì yìí ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress òun ló kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé ẹ jẹ́ a máa rọ́jú ká sì máa gbàdúrà ká fi ìrètí wa sínú Kristi eléyìí tó jẹ́ pé à ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ lásìkò yìí Nigeria Tribune ló mú ìròyìn ẹ jáde láàárọ̀ yìí. láti bẹ̀ ẹja tún gbé sí i lójú ọjà ẹ kú kàlẹ́ o bàbá ni akàrí olúwa nílé iṣẹ́ ias kò ṣẹ̀yìn ọlọ́run àtẹ̀yìn oníbàárà tẹ́ ẹ fẹ́ wa ẹ̀bùn ìmoore wa nìyí o kódà kó jẹ́ búlọ́ọ̀tì kan ló rà lójú ẹsẹ̀ bó o bá ti ń sanwó ilẹ̀ tó rà ni wàá gba káàdì ìrajà tiwantiwa shopping moment tí ẹ sì gba ìrẹsì ọ̀fadà adìẹ gbàǹkó èlùbọ́ dúdú èlùbọ́ funfun ẹja tìlápìà ẹran ògúnfe iṣu iyán àti ẹja àrọ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe fẹ́ràn àgbàlá àwúrà apákòkò tó dípò five hundred thousand naira tí wọ́n ń ta àgbàlá àwúrà apákòkò lákòókò Sokoto road ní ìkọjẹ́ òkè àtà ẹ̀dínwó two hundred thousand naira péré lẹ́ máa rà báyìí ìfànlágbà ní àgbàlá àwúrà my eight jẹ́ fún gbogbo ẹni tó bá ra ilẹ̀ yẹn lásìkò yìí pẹ̀lú pé àti gírèdì ilẹ̀ yẹn ojú ọ̀nà tó tún já geere ló dórí ilẹ̀ yẹn dípò one million naira tí wọ́n ń ta púlọ̀tì ilẹ̀ kan lágbègbè yẹn six hundred and fifty thousand naira péré lẹ́ máa ra púlọ̀tì ilẹ̀ kan báyìí December twenty seven ọdún yìí làǹfààní yìí mọ́ ọ ẹ pé zero nine one three nine zero one one two five five. ooo olúwa electrical and electronics ẹni abalaba. Màní bàbá. nineteen seventy nine ilé iṣẹ́ ti bẹ̀rẹ̀. síbẹ̀ iṣẹ́ rẹ̀ àtòwòpọ̀ rẹ̀ táyé mọ̀ wọ́n sì ṣe wà ń bẹ̀ digbí dòní. torí yàtọ̀ tí òrùjú ní ń bẹ láàrin ògidì àti gbẹ̀rọ gbìdì. olúwa lọ́gbọ́n electrical and electronics. ojúlówó pọ́ńbélé ọjà ni wọ́n ń tà bí. smart television home theater, air conditioner freezers and refrigerators generator, washing machine gas cooker microwave pressing iron kitchen items blender toaster hot plate àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. olú ilé iṣẹ́ olúwa lọ́gbọ́n wà ní. nọ́mbà thirty sókẹ́nù road lẹ́gbẹ̀ẹ́ polaris bank abẹ́òkúta. èyí tẹ́ka wọn bẹ ní. nọmba seven àgọ́òkò street. adójúkọ àfihàn sílẹ̀ ìṣàpọ̀n abẹ́òkúta. fún ògidì electronics. ẹgbẹ́ ilé iṣẹ́ olúwa ló electrical and electronics sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. zero eight one zero nine six zero four six seven six tàbí zero eight one five zero three one zero nine six five. olúwa ló electrical and electronics àwa ní bàbá. Unleash the potential of information technology. Equideco Academy presents the Tech Scholarship and Intensive Skills Acquisition Training. Join the January cohort. Learn full stack software development, front end development, back end development, UI and UX design, agile management, data science and analysis. Come and experience the power of cloud computing, cybersecurity, and lots more. Lots more. It's going to be a holistic experience. Hurry up. Enroll today at Equideco Academy at 18 Lalubu Street, K Plaza, third floor, Okelewo, Abeokuta. Class resumes on 8th of January 2024 for a duration of six months. Say goodbye to vulnerability as you you'll be involved in real life projects, job interview preparations, life courses, flexible learning, tailored programs to suit you. For more inquiries, please call 0807 057 0824. Please note there's a 50% discount for the first 10 applicants. The next 10 will get 25% off, and there are limited slots available. Rush to secure your place today. Equideco Academy. Secure today, secure today sure tomorrow. tomorrow ọ̀rẹ́ àfàìmọ̀ kó má já wọn àmì tí mò ń róye ẹ̀. nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. karaw máa ta mi bíi pé mo fomi atapara. ara ń já mi jẹ nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. ara ó máa yún mi bàbá ń bari ẹ̀ ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe ìwọ̀. ọ̀rẹ́ o jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́. sọ̀rọ̀ fọ̀wálé lè yá ni egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò tó bá ń di pé lọ́wọ́ àtẹsẹ̀. bnc capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú Abẹ́òkúta bnc capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹnwá àdúrà nígbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy abiola way leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adé additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jò pharmacy ọbàntòkù iléeṣẹ́ tèmítáyọ̀ tradomedical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí bnc capsule aládùúgbò yín ẹ pé 081 033 69 four three four. bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ̀. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero abike zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. ẹni táyé rò pé kò lè pàgọ́ tọ́lọ́hún àánú bá dé akọ̀lé gàgàrà gógóró àwòdámi ojú àánú tún ti ṣúra gbadu ẹjẹ́ àjọgbẹ̀jọ ìjọ Liberation Family Church ni wọ́n gbé ìsọjí àrágbéyẹmúyẹmọ ọlọ́jọ́ márùn kalẹ̀ pẹ̀lú àkòrí God of Mercy ọlọ́run àánú tí bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún twenty twenty three aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ làdúrà ọlọ́run àánú ti máa bẹ̀rẹ̀ sí sán bí àràrọ̀ bí òjò tó bá di December thirty first ni crossover service máa bẹ̀rẹ̀ láago mẹ́wàá ṣẹlẹ̀ táwọn máa gbàdúrà wọnú ọdún tuntun gbẹ̀ ẹ dá gìrìgì ká pàdé bàbá wa nínú olúwa apostle Dr. Victor adéọlá nínú ìsọjí àánú tó máa la gàràgà nínú ìjọ liberation family church tó wà ní nọ́mbà nineteen aláwọdé street opposite sẹ̀lẹ̀ ọlọ́ṣogun junction abiola wi abẹ́òkúta ogun state fún àlàyé àti àdúrà pé bàbá wa sórí zero eight zero six seven three eight five six nine six tàbí zero eight zero eight four hundred four nine five three tó lóru àánú bá dé ìtàn rí ayé padà. káàbọ̀ padà ìròyìn wa etí ọba nílé etí ọba lóko ó ń tẹ̀ síwájú ìwé ìròyìn the punch òun la fẹ́ fi mú un lóníbélẹ́njà hmm. tó ń sọ wípé iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà lẹ́yìn tí wọ́n ti lórí ọ̀fẹ́ láti rí àwọn èèyàn kan eléyìí tí wọ́n jẹ́ mẹ́rìndínláàádọ́rin tí àwọn alákatakítí àti àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ sokoto tí wọ́n sì ti lórí ọ̀fẹ́ àti tú wọn sílẹ̀ òun ló jẹ́ pé ní báyìí o wọ́n ti yọ̀ǹda wọn fáwọn fún ìjọba ìpínlẹ̀ sokoto láti ṣe àwọn ètò tó tọ́ tó yẹ lórí wọn punch ni mo ti rí i eléyìí náà ìwé ìròyìn Vanguard òun ló mú ìròyìn eléyìí wá o nípa ti ọmọkùnrin ọ̀dọ́mọdé òun tíátà ni eléyìí tí wọ́n ní ìbọn àwọn ọlọ́pàá ó ṣèṣì bà ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn òun ló jẹ́ pé wọ́n ti lọ yọjú sí i nílé ìwòsàn níbi tó ti ń gbà tọ́jú tí wọ́n sì ṣe lálàyé wípé ara rẹ̀ ti ń mókun ó sì ti ń gba ìtọ́jú wípé kò sí ewu rárá àti rárá ni láìpẹ́ láì jìnnà àwọn ó gbé ìwádìí jáde lórí ọ̀rọ̀ náà àti wípé ọlọ́pàá tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ sí òun ló jẹ́ ó ti wà níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ pò láfún yọ̀yọ̀ nítorí ìbọn tí wọ́n lọ yìn sókè ọ̀wọ́n tó sì lọ ba òǹṣèré tíátà ọ̀hún ìyẹn ẹ̀yàn azeez ìjàdùadé ẹ wo ìròyìn ọ̀hún òun ló jẹ́ pé ìwé ìròyìn Vanguard òun ló mú jáde láàárọ̀ yìí. zero eight one eight one one one ten seventy nine zero eight one five five four three two ten seventy nine kó má sí ipin ẹ lọ tààràtà sórí ntẹ̀fẹ́ dá sí. <laughs> hello. hello ẹ káàárọ̀ sá o. ẹ kú ojúmọ́ o. yẹnsa yẹnsa o akó àṣekú ọdún ẹ̀mí wá ṣọpẹ́ o. àmín o káṣe kámọ̀ láti rándà ni o. tẹ́lí ọ̀rọ̀ tí Babangida sọ hmm. bẹ́ẹ̀ ni ó rí wí Babangida ó ṣe dáadáa ń gbà ẹ́ lóòótọ́ àmọ́ two twelve tí wọ́n rà gbé kalẹ̀ ṣe dáadáa ó lè kó bá jọba wọn torí tí nǹkan bá lé ńgbà yẹn kẹ́ bá pariwo àbájídá mọ́ kó yà àjá sí àmọ́ ń gbọ́ kan jù twelve ọ̀kọ́ mẹ́ni ẹ̀kú ètò nàìjíríà já pẹ̀lú ọlọ́run ọba o. àmì o àmì o alhaji sọlí owó ṣe kókó lójú òpó facebook wọn ní ẹ ètò ẹ̀yìn atọ́kùn méjèèjì ọ̀pọ̀lọ́ yìí kò ní dàrú àmì wọn ní ká fọkàn balẹ̀ wọn ní ká fọkàn balẹ̀ tàláṣẹ ń sọ yìí ti ń pọ̀ jù kí wọ́n tètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kí wọ́n ṣe ìjọba amáyédẹrùn fún gbogbo mẹ̀kúnnù kí wọ́n tún ọrọ̀ ajé wa ṣe o ọlọ́run kò ní fara o àmì fresh fm kò ní parẹ́ àmì àmì òun ni a ṣe sí àwọn àdúrà eléyìí tí ẹ gbà yẹn ẹjá tún wòyàn lójú òpó yìí. hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ akú ọdún. rèé o. evangelist kẹ́hìndé fásẹ́rù evangelist kẹ́hìndé fásẹ́rù mú pè láti ìlàrò. ṣé a máa bọ̀ ńlárò èmi ti ń bọ̀ wá sábẹ́ òkúta báyìí bó ni kí n ti wò yín. èyí tẹ̀mí fẹ́ dá èyí òun náà ni ti ọ̀rọ̀ Emefiele kí wọ́n má fi Emefiele sílẹ̀ Emefiele hmm. dààmú ó dààmú ó dààmú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni tó kú ti kú hmm. kí wọ́n má jẹ́ kí Emefiele kó lọ láì jìyà hmm. Ọlọ́run wà lókè tó ń wò wá o iléeṣẹ́ yóò ní jóná ẹ ṣe kúètò. ẹ ṣe wọn àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́ o. ilé ẹjọ́ mm. náà wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ tó yẹ lé lórí ẹ̀. a lè kọ́ wọn ní tí wọ́n ó ṣe ìdájọ́ tó yẹ lé lórí o rántí ọdún kan ìdáyẹ ọdún kan sẹ́yìn. Mm. <laughs> ẹ ti wà níbẹ̀. ẹ máa káàárọ̀ sá o. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o. látọwọ́ lọ́wọ́ ba iléeṣẹ́ fresh fm kò ní jóná lágbára iṣẹ́ aláwo. àmín o àmín o orúkọ tèmi ni láìbọn látọlóbì ní amúní community nílùú abẹ́òkúta abẹ́ àwọn ìjọba àpapọ̀ kọjọ nítorí tọlọ́hún kọ́ ṣàánú fún wa tọ́kì tí wọ́n tọ́kìnì hmm. tí wọ́n bàbá mi àṣírà màálù gan ó di ẹ̀rọ tí ò lè pawọ́ fún yín àdẹ̀nìríwá àdẹ̀nìrí dààmú àwọn tó ń jalè torí kí ló ṣe ń jalè débi torí owó ni àwọn tó tún kidnap ọmọ nítorí kí ló ṣe kidnap tóbi ṣe nítorí owó ni àní pé káwa de owó síta kò sówó lù ló kàṣì la wà àbíkọ́ ni ọmọ bá ṣàánú wa a ní ìtura lórílẹ̀‐èdè nàìjíríà yẹ god bless you nàìjíríà. ẹ ṣeun àdúpẹ́ ṣùgbọ́n ẹ má jẹ́ ká máa promote mm. àwọn nǹkan tó kù díẹ̀ káàtó àwọn tó ń jiyàn gbé mm. kì í ṣe nǹkan tó nítumọ̀ àwa náà gbogbo àpòṣẹ́